àrẹ̀mú aṣòro náà ikú jọ̀wọ́ lọ. ilé ayé yóò le rárá ara ayé ni ọjà yogun. gbogbo kìràkìtà kìràkìtà gbogbo kirigiri kirigiri iwájú mi èmi jẹ. I ah, dey can pass my neighbor. Yeah. Vanity upon vanity, everything, everything spirituality. kẹ́ni tó rán ni lẹ́wọ̀n ó má ṣàṣùpara ìgbà òrókè fọ́. méjì bọ́ ti jà koríko bẹ̀ ní gbérí. ṣẹ́kù jọ̀wọ́ lọ ṣẹ́kù jọ̀wọ́ lọ ṣọwọ́ jùkú lọ jọ̀wọ́ jùkú lọ. ikú jọ̀wọ́ lọ. ikú jọ̀wọ́ lọ. ikú jọ̀wọ́ lọ. ikú jọ̀wọ́ lọ. ikú jọ̀wọ́ lọ. love come and come and to this matter this matter. never ah. bá to jura yín lọ ẹ ò lè sáré tó mọ́ ẹ ò lè ya wèrè tẹ́ fún. ẹ bẹ̀rù ààrẹ mú aṣòro náà ikú jowó lọ. ikú lérí owó lérí my people owó lérí ọ̀rọ̀ dìbò lọ yàgò. ìbídẹ́rìn méjì bọ́ ti jà koríko bẹ́ẹ̀ ní gbérí. ṣé kú jowó lọ ṣé jowó lọ ṣòwò jù kú lọ ṣòwò jù kú lọ. ó jọ̀wọ́ lọ ikú jọ̀wọ́ lọ ó jọ̀wọ́ lọ ikú jọ̀wọ́ lọ ikú jọ̀wọ́ lọ ikú jọ̀wọ́ lọ. òtítọ́ ni wípé olówó lélẹ̀wò àrùn nìkan lówó lè wò tí kú bá dé everybody wò àrùn nìkan. dé everybody ò lè jápa. remember say anytime ikú lè dé lójijì. kèrègbè sanrodo lọ́pọ̀ mi. ọ̀rọ̀ ta ní kí bàbá má gbọ́ bàbá ní ó parí ẹ̀ ó dájú. làjà láfíríkà kọrin ọba ikújò ó lọ. àrẹ̀mú aṣòro náà ikújò ó lọ. owó lẹ́rìn owó lẹ́rìn my people owó lẹ́rìn ọ̀rọ̀ di ìbò lọ yàgò ìdérin méjì bá ti jà koríko bẹ̀ ní gbérí ṣẹ́kù jọ̀wọ́ là ọ́ ṣẹ́kù jọ̀wọ́ là ọ́ ṣọwọ́ jùkú là ọ́ ṣọwọ́ jùkú là ọ́ ọjọ́ wọn là ọ́ ikú jọ̀wọ́ là ọ́ ọjọ́ wọn là ọ́ ikú jọ̀wọ́ là ọ́ ikú jọ̀wọ́ là ọ́. bá tó ń patí pàlì ẹ máa rí takọ́ṣẹ́ rẹ̀ sí. ẹ máa jayé jayé bó ṣe wù yẹn gbádùn ara yín olówó àánú ilé everybody ló lówó náà ẹ dẹ̀ gbọ́n ẹ wọ àwọn bẹ̀ta tó wà nílẹ̀ ẹ náà wọ àwọn bẹ̀ta iṣẹ́ ńlá tẹ gbé wọlé ètò ẹ bá wo wájú ẹ lómi ẹ mọ̀ pé ṣe ẹ̀yìn gan gbà mo fọ́ ẹ gbádùn ayé ẹ gbádùn ẹ̀jọ́ ara yín kò sí wàhálà o no dulling ẹ bá gbọ́ no dulling ẹ̀bùn gbàgà kẹlómi gan kó ṣe kí ni kó forí kó fi rìn lọlé lọ́la kò sí wàhálà ayé la máa jẹ ká tó jọ̀run lóòótọ́ wọ́n lè máa dáṣà pé ẹ ikú jowó lọ ikú jowó lọ ikú jowó lọ but owó la máa kọ́ ná ká tó kú táwa bá ti ja ayé tán táwa wá dọ̀run àní regret àwọn kan ti kú ní ìsọ̀run kẹfà ni wọ́n wà wọ́n wá ń regret pé wáyé tí mi ò ṣe ja ayé ẹ fọ́ pulí. bẹ́ẹ̀ mi ṣe wà mo máa pàṣẹ tẹ̀wù kan kílẹ̀ sí ẹ máa mú tolí ẹ máa dìde ẹ máa mú ẹ̀ táì ẹ máa yí lọ sí mọ́ ẹlòmíì ẹsẹ̀ lójú ìwálé ẹ máa wọlé ìwọ

ẹ̀yìn kọ́kọ́ tí wá lórúkọ sọ̀jọ́ ọ̀rọ̀ pọ̀ ní kí wọ́n kó tí wá sọ̀jọ́ wọ́n máa jẹ gbèsè sí ẹ lọ́rùn ẹ̀yìn ẹ̀ ló máa san owó wà nílẹ̀ ẹ ṣe ẹ ṣe dáadáa ẹ wo ẹ ṣe jágajàgẹ ṣe dáadáa ẹ jẹ ṣe bí ọmọ tí ò nílé ẹ wo sọ̀jọ́ sọ̀jọ́ gbàǹkọ́ gbàǹkọ́ fi sẹ́nu gbàǹkọ́ fi kọ́ sẹ́nu fi kọ́ sí nǹkan sínú afẹ́fẹ́ jẹ́ pọ́mọ̀ kò ti dé owó wà lẹ̀ wo ọ lè máa dáṣà pé kú jowó lọ bọ̀ oh. síbẹ̀ owó la máa kọ́ ná a máa kọ́ jayé ẹ wo ẹyin kẹsẹ̀ ni ẹni máa fọ fún gbogbo kò tẹ kó wa ẹ̀dánù ẹ̀dánù ẹ̀dá kó yín nù. sọ́jọ́ máa rà mí ẹ sọ́nù ẹgbàgbé ẹ sọ́jọ́ ṣé kí wọ́n kí n pè kẹjà ni àbí kí n pè taiwo àkọ́kọ́ wọlé ẹ ká ṣe fàájì kò sí wàhálà wò ó mọ̀ wá a máa jayé la alẹ́ yìí. ọ̀pọ̀ ẹgbàgbé wà lẹ̀ àti ojú lọ lè. Yeah, oh, got to bá lọ mi manager. Oh, I'm fine. It's What? nice. Nǹkan tó bá tún fẹ́ It's nice. Mi mind. Um, <laughs> no. Take anything. All right. Anything at all. Mm. Ìyàwó pàdí wa. Ah, orílẹ̀ èyí ìyàwó pàdí wa. Ọlọ́run. Olórí ìlú lélẹ̀. Bàbá lè. Bàbá lè. Kí owó ti wà ń lẹ̀ àlè máa nu àlàsọ mọ́ yọ abalẹ̀ jàyé jàyé mọtí ẹ̀kọ́ ti wọlé. ṣùgbọ́n mọtí ṣe bó ṣe wù ẹ́. ṣé mo mọ ẹrí ni? Ah tí wọ́n lọ kọ́ bá a. what's all this. kí ni mí lè mú wọn tó ṣe. ah o pé wọn kò tí mi wo bẹ̀rẹ̀ ní abidjọ́sì ló wà lọ́dọ̀ ẹ̀ kí ni problem ẹ lọ. àpò ní ta fáwọn tó yin àbúrò. nínú wo níbo lórí gbàwò lórí gbàwò lórí bo wọ́n lórí burúkú yìí wọ́n lórí àbẹ̀wò ìwé ìwé ìyàwó ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé boy. Bumi. He is not boy. Ọjọ́ ọgbà mi. Ó wèrè. Ajá ti yá. Báwo kú tán? Ah, oh, ọmọ ayé oh, eh, eh, calm down. Ọmọ sọ́jú ọ̀ni. Sani. Ọmọ sọ́jú ọ̀ni. Calm down. Tó o bá mẹ́rin ṣó pé wọ́n èrò èmi ló ń pè sọ́jì ọ̀. ọmọ ní ìyẹn tí wọ́n ti fi kò tírìtì ni. ọmọ sẹ́ẹ̀tì àwọn eléyìí. o ti gúnyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ máa gún ẹ pa bọ̀bọ̀ mo lè gbé ẹ̀mí láàyè. o bí baba lakú baba baba. Ah, ẹ̀gbọ́n ṣe é lọ mi.

àpamọ́ rírì. Ah, àlàyé kí ló ń ṣe ẹ̀ náà. ẹ pa mí ṣẹ́ẹ̀sì ẹ pa mí. ṣé mo ń sùn tẹ́lẹ̀ ní. máa kọ́kọ́ wọ ẹ bẹ ọ̀dà ní ìsìn ọ̀dà méjì. ṣó jẹ́ uber látàárọ̀ èmi nìkan mo dá wà ní. Ah, kí ló ṣe ẹ̀ náà ìjọba ṣe bẹ́ẹ̀ ìlú ọ̀nà pọ̀ ọmọ kan lẹ́ẹ̀kan náà. ṣẹ́ẹ̀tì. ìgbà tí mò ń pọ̀ ọmọ kan ṣé o wá ti rí tó ti. ẹnì pé ní ìṣèbó ní wọn lọ́wọ́ tó pọ̀. ọ̀gbẹ́ni ẹ wo ẹ fi yẹn lẹ ẹ jẹ ká bọ́ sí gbòòrò ayé tẹ jẹnu ilé òtítọ́ bẹ́ẹ̀ náà àrí tèmi ṣe ń gbòòrò. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé wọn pé ṣẹ́ẹ̀tì máa ṣe wọn kan right ṣá. báwo ló yẹ right. Ah, inú ilé làwọn àtàrọ̀ tá à ń jẹ tá à ń mu inú ilé gan ti sọ àwọn afúnra wa jàre. tàbí kó má jẹ kó má mu. ayé àdá ò ṣe jàre. exactly ẹ wo. àyè ah, tá à ń jẹ́ tàkọ́ là ń jẹ́nu ilé ẹwẹwẹwẹ wo a lè fi ayé tá a máa jẹ́ ń ta a lè fi wétu nílé so ẹ ká lọ síta ká jayé and besides ẹ ká pìtì wọn náà aṣáfẹ́ pa wọ́n ni. kọ́ pìtì ẹ ká pìtì ẹ jẹ́ ìwáyé ẹ obìnrin tó pìtì ẹ obìnrin pìtì ẹ. ṣá bro calm down èyí tó gbogbo owó yìí ṣe yẹn. aláyé aláyé aláyé aláyé aláyé ló lè lọ èmi èmi èmi èmi èmi mo kéré jù. Hey, hey, I don't think I'll get out of the way. Guys, funny, funny, go. You already have your kẹ́ni tó rán ni lẹ́wọ̀n ó má ṣàṣùpara ìgbà òrókè fọ́ fọ́ ikú lérí owó lérí má pípò owó lérí ọ̀rọ̀ sì ń bọ̀ lọ yàgò ìdérí méjì bọ́ ti jà koríko bẹ̀rù ní gbérí ṣẹ́kù lọ ṣẹ́kù lọ ṣọwọ́ lọ jọ̀wọ́ jùkú lọ. ó jọ̀wọ́ lọ. ikú jọ̀wọ́ lọ. ó jọ̀wọ́ lọ. ikú jọ̀wọ́ lọ. ikú jọ̀wọ́ lọ. ikú jọ̀wọ́ lọ. ikú jọ̀wọ́ lọ. lọ ká máa kọ́ máa wí. wow mi love orúkọ ẹ gan o wọ́n ní kó jẹ owó lọ má bẹ̀rẹ̀ sí ní wo wo wo ṣáà ń try láti relate ẹ̀ mọ́ anything tó tiẹ̀ lè jọ wọn ikú òkè ó jowó lọ àárẹ̀lẹ̀ ah, kò sí béèyàn ṣe tó láyé yìí ikú náà máa jù lọ ni fine beautiful kí ló ṣẹlẹ̀ náà gbogbo àwọn nǹkan tí wọ́n rà sílẹ̀ fún ẹ ò mú kankan jẹ́ ńbẹ̀ wẹ́ èmi ò mọ nǹkan tó máa like ni mo ṣe ní kanra gbogbo ẹ̀bọ́n ṣe ra yìí kí ló dé tó jẹ nǹkan kan láti ẹ̀kan kí ló ṣẹlẹ̀ ebi máa pa ẹ́ kó wá ò kò wọ́n ẹ kó jẹun ra ẹ́ ikú ilé ló wà o èmi tí mo lè sọ pé kán mú ẹ kó nínú sẹ́ẹ̀lì yẹn tó dẹ̀ fi jáde síta tó fi dérú ibi tó wà yìí jẹ́ kí jẹ́ kékeré kan yìí ẹ̀ náà wípé inú site tó ti kúrò yẹn ọ ò ní ẹ́fà padà síbẹ̀ mọ́ tó ti yẹ ń sìn torí mo ti fi èèyàn kan mo ti fi replace ẹ̀ níbi tí wọ́n ti mú ẹ kúrò tó ti yẹ so ikú feel free láti jẹ anything tó bá wù ẹ́ wọ́n ju ẹsẹ̀ wọn wọ́n mú ẹ kó nínú ọgbà ẹ̀wọ̀n mo fẹ́ kó mọ̀ pé òun ní padà síbẹ̀ mọ́ láéláé nítorí mo ti fi èèyàn kan replace ẹ níbi tó wù tí wọ́n ti mú ẹ kúrò mẹ́ẹ̀. yes. so wọn lè wọ ẹ mọ́ láéláé ìwọ ti free bó ṣe wà ẹ. ikú. o ò rí mi rí èmi náà mọ̀ ẹ́ but mo ti gbọ́ a lot nípa ẹ̀ ìyẹn ló jẹ́ kí n gbà pé I know what you can do and that is why you are here. Ikú ó ní project kan tó important tí mo fẹ́ kó ṣe fún mi ìwọ ló dẹ̀ lè ṣe àná máa ṣe. Hmm. Yes. Hmm. Ah, Not so long. boy. Shakujula, Shawajukula, Shawajukula, Majola, Majola, Majola, Shakujula. Stop, Shafe. Well done. Nice one. Mo really appreciate iṣẹ́ tí ẹ ṣe. Ah, mo dẹ̀ fi ń dá yín lójú pé ó máa rí lè gbádùn mi gan-an iṣẹ́ pọ̀ tí àjọ máa ṣe gan-an ok ẹja lẹja ń jẹ sunra àbọ̀gbọ́ ẹni mọ̀ wéè òun ló mọ̀ wéè tó o bá ti mọ̀ wéè lórílẹ̀‐èdè tá a wà yìí gbójú ẹ̀yìn ló máa wà o. but eléyìí mo really appreciate God seriously iṣẹ́ yìí pọ̀ bẹ́ẹ̀ mo dì í. ara yẹn ni ọ̀gá yóò. ó wà mí gbogbo kìràkìtà kìràkìtà gbogbo kirikiri kirikiri iwájú mi èmi jẹ. ọ̀rọ̀ election tó wà wájú wa ó kọ́ ìbílò nínú ọ̀ because ọ̀rọ̀ yìí ti dàbí ìjì tó ń jà sọ́tún tó ń jà sósì àwọn ìdílé wò sí i torí pé a lè ní ọ̀dọ́ wa ló máa favour ó dẹ̀ pé opposition ló máa favour. <laughs> And like the Boy Scouts will say, <laughs> ah. Honourable. Yes. Honourable. Yes. Ah. Èmi ti wà nínú òṣèlú yìí tipẹ́. Ah. Look, ìjì yẹn gangan ló pè wá bẹ́ẹ̀ ni torí pé ìrókò tó wó sílé agbẹ́dó ó mú iṣẹ́ rọrùn fún gbẹ́dúgbẹ́dú ni o àbí ayọ̀nìrì. òótọ́ lẹ sọ tó bá kán sójú á kán sí mu. àmọ́ o àmọ́ o àmọ́ o àmọ́ o ìṣòro kan ni mo ní o and that is akínfẹ́wá akínfẹ́wá ẹ ẹ má bínú akínfẹ́wá tẹ̀yìn ń wò tó jẹ́ kọ̀ǹtẹ́ńdà tó háyà jù the highest among them ó lérò lẹ́yìn ibi tiwa o in fact tí n bá fẹ́ gbé màá sọ wípé fifty fifty lérò wa ìṣòro dẹ̀ ni ìyẹn ni mo rò pé ó yẹ ká find solution sí i bẹ́ẹ̀ ni. that is not so good because fifty one against forty nine fifty one ni win now. bẹ́ẹ̀ ni bá kí ni àmàwà ṣe yín gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n politicians tẹ́ ti pín madam ẹ̀yìn rèé kí ni ẹ rò pé a lè ṣe tó fi jẹ́ pé election yẹn àwa ló máa favour. honourable kò le rárá. kò le rárá ẹ pé akínfẹ́ ń wá ẹgbẹ́ owó tó pọ̀ fún un á step down fún wa akínfẹ́ wọn náà lówó tiẹ̀ bó ti wù kó mọ ìlú la fẹ́ gbé fún tó fẹ́ jọ lójú. ọ̀nàrẹ́wò ọ̀nàrẹ́wò tá a bá gbowó fún tí ó gbà tó bá kọ̀ lógì adé ẹ̀fọ́ ní kọ̀rọ̀ afọ́ ní kọ̀rọ̀. ẹsẹ̀ má tẹ̀ ilẹ̀ yìí tẹ̀ inú mi dùn ìdùn mi dùn oníkọ̀gùn nìkọ̀gùn. oníkọ̀gùn kọ̀gùn àwọn alápá lọ́kọ̀gùn sọlọ́hùn bí ó ti rí ńlẹ̀ ṣe wíhun torí pé babaláwo ajé ní bàbá ó gbé funfun nẹ́nẹ́ ẹ̀yìn ọ̀sà ó ní pátákó wọn àwọn náà onígboro kú wọn. sokunrun gàgà bí ọmọ ìgbórè tẹ̀rí ọ̀pẹ̀ ifá mi dàṣẹ adáfọ́rùnmìlà ìjọ tí baba ń lọ rè gbélére tí a jẹ́ wọ́n ní kó kára ńlẹ̀ ẹ̀bọ ni kó yá àmúṣe ó ń pàjẹ́ òde o ànáyè ọ̀nàrẹ́bù o ọ̀nàrẹ́bù o ọ̀nàrẹ́bù ẹ̀mẹ́lòó mo pè ọ́ tó ọmọ wípé ẹ̀mẹ́ta làgbó kàn orí àwọn òpó lé mẹ́rin tí wọ́n dúró yìí wọ́n yìí dédé jáde wá bọ́rọ̀ bá le tán ńlẹ̀mí ké sí wọn orí ẹyẹlé tí wọ́n mú dání yìí ó rí pé àtọ̀tún àtòsì ilẹ̀ ẹyẹlé fi kórè wọlé ìwọ ló ń lòpò yìí ó lò gbó pẹ̀lú owó sọ wá rí akínfẹ́ńwá hùn akínfẹ́ńwá nígbà tá a bá parí ètò tọ̀dọ̀ rẹ̀ tán àjùlé ọ̀run ni ó ti lọ bá báwọn du gbogbo tó fẹ́ báwọn dù torí wípé bókété bá bímọ tán ó mọ̀ pàjálẹ̀ ní títọ́ àwọn padà gbé sí ni ẹ nà sí dáadáa ẹ nà sí dáadáa ó yẹ nà sí ọlọ́yà ń bá yá ọlọ́rẹ̀ ń bọ́rẹ̀ lórí wáwú kìnnìkìnnì jẹ́ sí lọ́rẹ̀ báwọn nájà àwọn oníbọ̀ omi sàn ẹ̀wọ̀ ẹ̀yìn wò omi sàn ẹ̀wọ̀ ẹ̀yìn wò ẹ̀yẹ yẹlé yìí ẹ lọ́rẹ̀ gbére tiẹ̀ wá òun náà ni kó dépò yìí kó débẹ̀ kó yẹ kó yẹ sówó kó yẹ sọmọ kó yẹ sẹ́kù ṣíṣe bá lè rọ̀ ẹ̀ ní yẹn sókè ẹnà sókè ẹnà mẹ́rẹ̀ẹ̀rin sókè ó dìmọ̀ dìmọ̀ ó dìmọ̀ dìmọ̀ ó yá dìmọ̀ rògbò ẹsẹ̀ ọmọ dúpẹ́ káwọ́lẹ̀ àwọn tí wọ́n lẹ yẹ ti gbẹyẹ ọ̀nàrẹ́bù ọ̀rẹ́ yẹn lọ́wọ́ wọn mọ́ ẹyẹ ti lọ yóò wá bẹ̀rẹ̀ sí ní yẹ̀wọ́ yóò yẹ ọ́ sówó yóò yẹ ọ́ sọmọ yóò yẹ ọ́ sàkú tí ṣe baálẹ̀ rọ̀ ẹni tó bá ní kọ́ ọmọ dépò yìí òun ló tà tó fi dépò náà. sọ ma kójú ní sẹ́gi òréré ipò náà ló ń wò lọ́kàn yìí ànàmúntọ́gà ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kan táwọn bá sọ́ọ́lì àdègùn bó pẹ́ títí kàṣà iṣẹ́ èyí tí mo wí lónìí àrò ti rọmọ. lọ́mọ múra. ọjọ́ wọn la ọjọ́ wọn ọjọ́ wọn ọjọ́ wọn la ìkọjọ́ babaláwo ajédìfáfájé ó ní ọyá mú ọyá ọ̀sára ìrì ìsẹ̀ ìrì ìlókè akọ akparo olóògbé lórí sánsánsan ńlọdún bá fún ọlọ́fẹ́ ajéwìn níjọ́ tí ń gbà pọ̀ bàbá rẹ̀ ó ní ipò bàbá rẹ̀ tó ń wo lọ́kàn yìí ó ní ó lomi yí lomi dà omi kì í yí ọ̀nọ́rẹ́bù ẹ̀rí ti ń bẹ lọ́wọ́ àwọn òpó arẹrù mẹ́rẹ̀ẹ̀rin tìyín ni ó yẹ bẹ̀rẹ̀ sí ní mú jẹ ẹ mọ̀ mú ẹ afẹ́fẹ́ kì í sẹ́ kó sọ ìwé náà ìjì kì í jà kó jajì àtòrì àrá kì í sọ àrá kì í sọ kó pajì àtòrì pàṣẹṣẹ bá ń sẹ́ tí wọ́n bá dáná degun ẹyẹ míì ni wọ́n fi ń sun tá a bá ríbi kíbi tí wọ́n ti gbé lórí ọ lórí oyè tó fẹ́ jẹ yìí ara wọn ni kí wọ́n fi ṣe ó yá jẹ́ ìfà lẹ́lẹ́dẹ̀ máa ń jẹ ìfà ó dìfà fún wọn lónìí ọlọ́yà ń bọ́yà ọlọ́rẹ̀ ń bọ́rẹ̀ lódìfà fún kìnnìkìnnìjọ́ ti ń lọ rè báwọn náà jà wọ oníbọ̀ ó yẹ mọ́ jẹ́. ipò náà ló déhùn lọ ń jẹ yìí pẹ̀lú owó ó jẹ́ pẹ̀lú ọlá. ẹ rí i pé ọkàn yín ó balẹ̀ bá balẹ̀ tán orí bá dórí ipò ń ẹ ẹ ọkàn yín ó balẹ̀ lé arẹrù má sọ ẹ tẹjúmọ́ wò mí dáadáa ṣé àmọ̀ wípé ẹni ajá bá bá lọ sóde gbogbo bíi orígun mẹ́rin ó yá àyè bá gẹ́gẹ́ níbi tí gbé ti ń jagun ogun náà ni kò bá yẹgẹyẹgẹ lọ́rùn ọbaṣà ẹ̀yin òpó lé mẹ́rin àrùn má sọ yìí ó ẹ padà sáyé yìí ẹ ṣeun mo dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkun ọ̀nàrẹ́bù lórí tàtà àdé yìí gbogbo nǹkan tá à ń ṣe láàrin nípele nípele ni nígbà tí àwọn òpó lé arẹrù má sọ tí wọ́n ti lọ èyí tó kàn ní takínfẹ́ wa ẹ gbà lọ́wọ́ mi ṣé arádùn tẹ̀ ń yìí ni wọ́n ń pè ní àdó ẹ̀dán ẹ̀dán ti léjì ọ̀tọ̀ àdó ẹ̀dán wọ́n ń pè léyìí gbogbo ń tẹ́ ẹ bá wá ṣe tí akínsẹ́ ń wá ṣe ẹ máa wí sínú rẹ̀ bẹ́ẹ̀ bá morúkọ ìyá rẹ̀ ẹ̀dá bẹ́ẹ̀ bá wá mọ̀ ẹ pè lákínsẹ́ ń wá ọmọ àwáwù ìyá gbogbo èèyàn ni yóò bọ́ nbí tó bá wà ẹ wí. akínfẹ́ ń wá ọmọ àwáwù. ẹ má jẹ́ kó oògùn rẹ̀ mú yín o ẹ pè sọ́ọ̀kan náà. akínfẹ́ ń wá ọmọ àwáwù agogo ọ̀run lù fún ọ. bẹ́ẹ̀ ni àṣẹ. kò mọ lọ gbọ́rùn kò mọ dúró dè mí. àṣẹ. èmi ò wá pẹ́pẹ́pẹ́pẹ́. àṣẹ. Ṣàngó Olúkòso Ṣàngó Olúkòso àyà àná àkàtà yẹ́rìyẹ́rì onímúṣímú èké ń sá òtá gbòǹgbò ọ̀nà ṣomi yà mo fẹ́ kó gbéra lẹ̀ nísinsìnyí wá lọ́ọ̀rẹ̀ bá akínfẹ́ wá kó ṣe síkasíka kọ́mọ́gbẹ́nu ayé yìí mọ́ o òdi ọ̀run ni kọ́mọ́gbẹ́ kí gbogbo nǹkan pa kó mi ara rẹ̀ kó gbòdì ó rí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀. àdúrẹ́dán o àdúrẹ́dán o àdúrẹ́dán o mo fẹ́ kó o gbéra pa ní ìsinyìí ilé àwọn akẹ́fẹ́ wa ni mo fẹ́ kó o lọ rè gbà kó o wá ṣe bí ọṣẹ ṣe ń sojú. àdóyè o àdóyè o ṣírọ́lẹ̀. ṣe ti ṣe ó ti lọ ọ̀nàrẹ́bù nígbà tí ó bá di lóòrọ̀ ọ̀la ẹ kàn ṣe bí ìgbà tẹ kọjá tẹ lọ rè kí wọn ẹ máa gbọ́ igbe oríṣiríṣi ẹlòmíì ó yìn tí ọ̀dọ̀ ẹ lẹ̀ ẹlòmíì ó yìn sókè ẹ máa wá gbọ́ oríṣiríṣi igbe tá ẹ gbọ́ rí bí wọ́n bá dín àkàrà ńjọ́ kẹjọ ẹ bá wọn jẹ́ èmi á wọlé bí oṣù mọ́ wípé ẹ wọ fàágìrì èmi àdàgìrì àdàgìrìgìrì rẹ bí ẹ̀rín mi ń dàgìrì ẹ̀rín mi jáde bí n bá tún bínú tí n bá kú òun ní agbára yìí tí n bá tún wọ̀ mí ògùn mi tún bẹ́ẹ̀ bí wọ́n bá tẹ́gbà gbéje á pa wọ́n tán ni ìjẹ́ ìfọkànbalẹ̀. Thank you.

Ṣọwọ́jukwu lọ. Ṣọwọ́jukwu lọ. Èmi ìgbà ọ̀ma. Ẹ wọ́n máa ṣe rí ni. Kílẹ̀ rí, kílẹ̀ rí, kílẹ̀ ṣe wá ṣe báyìí. Ah, ọmọ bá ṣe rí nìyẹn o àjọ travel ní àná tó yẹ pé kò sí nǹkan tó ṣe wọ́n ní ṣáàtì kódà alẹ́ pátápátá la wọlé lánàá ṣọ́ọ̀ṣì. kí ló wá ṣe gbogbo àwọn politician wa báyìí. ó sún mi o ah, ọmọ ìyá mi yahoo ni babaláwo ọmọ ìyá mi. Ọlọ́run mo fọ o. ó ga gan o ga gan bá a wà lánàá tó yẹ pé kò sí nǹkan tó ṣe wọ́n alẹ́ la wọlé pátápátá sè. báwo la ṣe ṣiṣẹ́. wọ́n sì wà ẹ̀yìn àlẹ́ tó yẹ pé àjọ wà gan Ọlọ́run. Oh ah. eh, eh, Àyíkẹ́ inú ara ò ní mú yín. ara òkúkú nínú yín. ẹ̀mí yé mi o ara mi mi o. ẹ wo ẹ má dáyà já mi. mọ́mì ẹ wo bí dáàdi ṣe ń ṣe yìí kò yé mi mọ́ ọ. Ah ṣe sùúrù kò sí nǹkan kan ṣẹ́rí ọ̀dà fàtẹ́ni ká lọ ibẹ̀ náà la lọ nǹkan tó dẹ̀ fún mi náà ni mo ti ń lò mo dẹ̀ nígbàgbọ́ pa ṣiṣẹ́ fún yín kò sí nǹkan tó máa ṣe yín o torí èmi ò ṣetán láti ṣe opó. bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ẹ̀rù ń bà mí jọ torí olóhùn. ẹ̀rù ń bà mí o wọ́n mi àbí kí la fẹ́ ṣe báyìí sí. kò sí nǹkan kan ìwọ fọkàn balẹ̀ ah, kò sí nǹkan kan tó máa ṣe wọ́n ẹ̀yin yóò fi kókó bí kò ṣe. ọlọ́rẹ́bù ah, ìyàwó mi ọlọ́rẹ́bù ah, ṣọ́pọ̀ tó báyìí ẹ̀ẹ́dẹ̀gbọ̀n mọ́lẹ̀ kí ló máa ń ṣe mi ò ó yẹ gbé wọn gbé wọn gbé wọn yá ó yà á máa jáde sí ni á máa jáde sí ni o ẹ tó ṣe wọlé yìí á máa jáde sí ni ó yà gbé wọn jàre ẹ yà gbé wọn. jẹ eh, eh. ní sùúrù jàre jẹ ó yá ẹ wo jí dádì náà. ní sùúrù. ọlọ́run ibùkún ẹ̀ gbé wọn ni. ẹ eh, ẹ ní sùúrù jẹ jẹ no kò lè possible now. what is no what are you saying mommy kí ló ṣẹlẹ̀. Ah, kí ló ṣe wọ́n kí ló ṣe wọ́n ìfọ̀tí ṣe fẹ́ gbé wọn. dadi ẹ má ṣe báyìí fún mi. Daddy. Ah! ah! Look into my eyes, please. Eh, look at me now. Ọmọdé tó pa àgbà láyé. Ikú tó pọ̀ olóṣèlú tó pa lágbára. Ikú tó pẹ̀ ní tó là làkà. Nílé ayé láì dágbére. Ikú tí ò fẹ́ mọ bó ṣe tó. Ikú ò ní pamọ́ lẹ́wọ̀n. ọ̀rẹ́ mú ikú ju owó lọ. owó tó wà lọ́wọ́ ẹ̀. wọ́n ní project mo sọ fún ẹ pé o máa carry out o dẹ̀ ní láti ṣe. wọ́n project yẹn ni àìtẹ́yìn kálà ń dọwọ́ bò ó àwọn méjèèjì tó rí píkṣọ wọn yìí ó máa pa wọn ni o mi fẹ́ rí wọn mọ́ on purpose nìyẹn tó fi wà ń bí. what? èmi àrẹ̀mú aṣòro náà ikú jowó lọ iṣẹ́ mi ni o òwò mi ni kódà ọrùn mi ni pẹ̀lú ṣùgbọ́n láti ìgbà tí ẹ̀kọ́ ti pọ̀ jù ah, ọdún tí kò yẹ máa kí ọmọ kí health bá gbogbo ẹ̀kún ìmú fìdí lẹ̀. ìjọ mi ayé mi ti bàjẹ́. fọlọ́wọ́ nìyẹn ṣé bíbí ni nìkan ṣe gbogbo ìfẹ́ ayé ò ní bàjẹ́ o. àbúlé mi mo ti wà ní wọ́wọ́. irú ọ̀rọ̀ wo ló ń sọ yàtí gan-an ọlọ́run tó ẹ̀ sí wọ́wọ́ má wọlé. ọmọ yìí nìkan ni mo ní èyí nìkan ni mo ní báyìí màámi ti kú láti jẹ ń ta ọ̀rọ̀ yìí. ló ń jẹ ẹnilẹ every time family ti porúkọ ẹgbẹ́ jẹ ó tó kọ́ family ṣé ìrírí pé mo ti wà ní gbogbo báyìí ṣé ìrírí pé kò sí àkọ́kọ́ báyìí mọ́ abẹ́yẹ nìkan ẹ̀yin tí mo tún wá nílé lẹ́yìn ẹ̀wà láti mú lé tàbí mi mo bóyá máa fi ilé àbí mo ní fi sílẹ̀ ìwọ wo ni mo wà I don't want to lose you. Ibu papa máa ń lọ bàbá. Ẹ ti sin màmí. Ẹ ti sin màmí. Mo yẹ ti ni mo ti ṣèpinnu wípé tí ọlọ́run bá yọ mí nínú ìṣòro tí mo kóra mi sí wípé mi ní tọ̀nà ẹ mọ́ láéláé. <sighs> I'm very sorry. I can't do it. ààrẹ mú ikú jowó lọ fantastic ǹjẹ́ o mọ̀ pé èmi náà ti ṣèpinnu. No? ó ti pẹ́ tèmi náà ti sọ wípé mi ní pààyàn mọ́ nítorí pé ọ̀nà mi ni iṣẹ́ mi ni mi dẹ̀ ní ṣe mọ́ bọ́gbà tí mi ti ṣe pinnu yẹn ni mo ti mọ̀ páwọn méjì ó ní pinnu yẹn máa ti bẹ̀rẹ̀ lẹ́yìn tí wọ́n bá kú tán so ìgbà tó ń ṣe pinnu that means pé ẹlẹ́dàá mi wà lẹ́gbẹ̀ẹ́ àwa ń ṣe papọ̀ jẹ́ ká jọ fa àwọn méjì ká jọ fi hẹ́ǹ tiẹ̀ àbúgbọ́ lórí ẹ pé ìbàjẹ́ ni kí n náwó sí ẹ kó náwó sí mi padà kó make sense. téèyàn bá tiẹ̀ lóhùn ní ṣoògùn kà mọ́. àwọn tó máa jẹ torí làákàyè bó ṣe sùn lọ bó ti mọ sọ ni. meanwhile bẹ̀rù ẹni tó lè para tó lè pọkàn bẹ̀rù ẹni tó lè gbé ẹ kúrò níbi tó wà níbi tó dé ikú jowó lọ. Yeah. Vanity upon vanity, everything, everything, vanity. Kẹ́ni tó rán ní lẹ́wọ̀n ó má ṣàṣùbọ̀ra ìgbà orókè fọ́. Fọ́. Ikú lérí, owó lérí, my people, owó lérí. Ọ̀rọ̀ di ìbò lọ yàgò, ìdérin méjì bọ́ ti jà. Koríko bẹ̀rù ní gbèrí. Ṣé kú jọ̀wọ́ lọ? Ṣé kú jọ̀wọ́ lọ? ṣòro jùkú lọ ṣòro jùkú lọ. ọjọ́ wọn lọ ikú jọ̀wọ́ lọ ọjọ́ wọn lọ ikú jọ̀wọ́ lọ ikú jọ̀wọ́ lọ ikú jọ̀wọ́ lọ. Love come and come and witness to this matter this matter. tẹ́ bá gbọ́n jura yín lọ ẹ ò lè sáré tó mọ́ ẹ ò lè ya wèrè tẹ́ ẹ bẹ̀rù ààrẹ mú wá náà ikú jọ̀wọ́ lọ.

Ẹ̀rí. Kí ló ń ṣe ń bì báyìí? Ẹ ibi ìmú ti ń máa ní tí wọ́n ti ń fún mi ní sáré ààrẹ. I don't get you. Ìwọ ló ní bí báyìí. No, èmi kọ́ ni mo ní bí ọ̀gá mi ló ní bí. Mo kàn manage bẹ́ẹ̀ for a while ni mo dẹ̀ ń gba sálárì mi. Ẹ̀rí. Tẹ̀kẹ̀tẹ̀ ní sòrò mi. Ìwọ ń gba sálárì mi báyìí. It's not like ìwọ kọ́ ló ní ìwọ kọ́ ló ní bí báyìí. Èmi kọ́ mo ní bí. Ayọ̀mídé kí ló ṣẹlẹ̀ kí ló ah, like I still can't get it. Wọ́n sọ sálárì fún ẹ. <laughs> sorry jọ gbogbo kọ̀ńténà yìí tá a bá papọ̀ èlò ni ẹni tó ń sanwó èlò ló ń sọ fún ẹ two hundred thousand naira cause ọjà tó wà ní ṣọ́ọ̀bù yìí go wọ́n one fifty thousand naira so what are you talking about. There is a long story. I want to hear the story. Come inside. No, mi ì lè tẹ̀lé ẹ bẹ́ẹ̀ yẹn èrí because ọ̀gá mi ò sí nílé. Ọ̀gá ọ̀gá ò sì lé o ò lè lọ kò yẹ kó jẹ́ wo ló máa wà position yìí now you've helped me what happened oh pe we lost contact you didn't even get in touch ah babes let's go no, your oga will sort herself. no i can't follow you. okay your oga will sort her. ó yẹ kó understand ẹ̀rí. ẹ fún mi phone. fún mi ní phone number yẹn. Let me go and bring. You still don't have a phone? Ṣé o Benny. Ah! Mi ti ẹ̀dẹ̀ rí báírò. Oh rí Oh O yà pé. O ní fóònù. Pé nọ́mbà ẹ̀ máa Zero zero. Okay. Eight seven. hey. Four five two five two. Ó máa yé mi máa wọ̀nyí. Ó dẹ̀ máa rí kinní tó ń kọ yìí. Ó yé mi, ó yé mi. babe ọ̀rẹ́ mi ló ṣe ìgbà wo ni mo kú ní kú báyìí mo rí ilé ayé tí mo wá yìí tẹ́ni kú fọ̀lá dìde ó ti sún mi. I'm not complaining. Kí ló ṣe Why are you crying? Ah, Ẹkún tó ń sún yẹn mọ̀ kó máa heart sí condition ẹ̀ ni. I don't want you to stress yourself owó tí mo fẹ́ fún ẹ náà ni mo kó mo tiẹ̀ jù sílẹ̀ stop this i don't like it mi ò complain now ṣé mo complain ni ọ̀rẹ́ mi okay go and get your drugs okay gbogbo nǹkan tó ń sọ yóò tiẹ̀ kàn mí just go and get your drugs okay mi ò complain now tó bá jẹ́ ẹ̀gbọ́n mi àbí kó jẹ́ àbúrò mi mi ò ní ṣe jù báyìí náà lọ́nà you're my friend if, if, if I'm in this position, o máa ṣe jù báyìí lọ, I'm sure you can do that. So stop crying. Ìwọ nìkan ni mo máa ń bá lójoojúmọ́. Bóyá fọ́ mi ìwọ ni màá wá gbà pé sípò tó ṣe mí oúnjẹ ìwọ ló provide everything. Ọ̀rẹ́ mi bá omi kò ní sún ẹ báyìí kí ló I'm not complaining. Ṣé mo complain fún ẹ? Nǹkan tó ń ṣe is just temporary it's not permanent ṣó ti gbọ́ so you'll be fine go and get your drugs and stop crying ẹkún tó ń sùn yìí òun máa dá it's not going to help your condition ṣó ti gbọ́ kàrà kẹ̀kẹ́. Okay, okay. ẹ pé mo ti rí nǹkan tí mo lè máa fi pawọ́ because at times ti bá fi wá bójú máa tì mí. ok mo bá I'm allowing one next week. Oh, Don't, what are you doing? Stop. Kí ló fẹ́ ṣe wẹ́kúnlẹ̀ fún mi? Stop it. We are friends. We are more than friends. We are like sisters. Ṣùgbọ́n. Go and get your job. You'll be fine. By the next week, I'm allowing one to go. So you get something going. If that is what you want. What if that means if I go ṣiṣẹ́? Come on, my friend. Come on, So go, go get your clothes, okay? People don't want now. Can you find two minutes? Why don't you ṣe báyìí now? Money between tí mo lọ, má me do ṣe dá mi dúró náà. Kí ni Okay, mo find fún yín two minutes. Tó bá ti dé lẹ́yìn two minutes yẹn báyìí, mo máa ọ́dà Uber ni. Má me ti ṣe Me mi dúró. Mi ò ṣeré mi báyìí. O ò gbé mi lọ́fẹ̀ẹ́ ẹ̀bùn ni èmi bá ní kò yẹ ká ní sọ̀rọ̀ fún wọn dé. a máa tẹ̀ ní sùúrù ogún ẹ̀dá wọn jàre tẹ̀ ní sùúrù. wait hold on hold on hey ìwọ̀n ogún ẹ̀dá náà ọ̀yọ̀ mi dé. kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ mọ́tò yìí kọ́ ẹ̀wọ̀n àní mọ́tò òwúkọ̀ ni mò ń pè látẹ̀lé. tí ayé tá a wà nínú ẹ̀ tí ò bá sí mọ́ nǹkan kan wà tí ò lè yẹ padà ọ̀gá òní mástà màmá jẹ́ láéláé kó tó dé lẹ́vù tó wà yìí kó tó rìn débi tó rìn dé òní mo ti jẹ́ mástà kò wá síbi tó wọ̀ kò síyà tó ti jẹ kò yẹ fúnra ara mi ni mo fira mi jìyà gèlè rẹ kọ̀ọ̀kan ni o ìgbà tí yóò jẹ mi láti kékeré mo dẹ̀ mọ́mọ́ fìyà jẹra mi àbí màṣá lè náà fòrú yín báyìí mo dẹ̀ fìra mi jìyà. so mi ò kì í ṣe masters rẹ bàbá wo ni mo jẹ sí ẹ. mo ti rí bí àwọn ọmọ mi ṣe ń mọ́nítọ̀ àbúrò ẹ̀ ohun tó dẹ̀ fi lè mú wa ta fi mọ́nítọ̀ àbúrò ẹ̀ tó lẹ́wù yìí ìyẹn túmọ̀ sí mọ́jọ́ ọkú ẹ̀ iṣẹ́ tí mo gbé fún ẹ tó bá ṣe iṣẹ́ yẹn àbúrò ẹ̀ máa kú ó máa padà síbi tí mo ti mọ̀ wá tó bá dẹ̀ wọ́ bí tí mo wọ́ ọjọ́ yẹn kankan wọ́n máa pa ẹ̀ ah, sọ pé bàbá ẹ̀ pààrọ̀ <laughs> sọ pé mò ń captain ò sì gbé dínkì wá ká ṣe fàájì awélò. Vanity upon vanity, everything, everything, vanity. Kẹ́ni tó rán ni lẹ́wọ̀n ó má ṣàṣùpara ìgbà òrókè fọ́. Ikú lérí, owó lérí, my people, owó lérí. Ọ̀rọ̀ di ìbò lọ yàgò, ìdérí méjì bọ́ ti jà. Orí kò bẹ̀rù ní gbérí. Ṣé kú jọ̀wọ́ lọ? Ṣé kú jọ̀wọ́ lọ? ṣòro jù kú lọ ṣòro jù kú lọ. wọ́n jọ wọ́n lọ lọ. wọ́n jọ wọ́n lọ lọ. ikú jọ lọ ikú jọ lọ. Love come and come and witness to this matter, this matter. Tẹ́ bá gbọ́n jura yín lọ, ẹ ò lè sáré tó bọ̀ ẹ ò lè ya wèrè tẹ́fọ̀n. ẹ bẹ̀rù ààrẹ mú wá ṣòro náà ikú jọ̀wọ́ lọ. People lady, oh well lady, my people, oh well lady. Ọ̀rọ̀ di ìbò lọ yàgò, ìdórí méjì bá ti jà. Orí kò bẹ̀rù ní bẹ́rí. Ṣẹ́kù jọ̀wọ́ lọ, ṣẹ́kù jọ̀wọ́ lọ, ṣọwọ́ jùkú lọ, ṣọwọ́ jùkú lọ. Ọjọ́ wọn lọ, ṣẹ́kù jọ̀wọ́ lọ, ọjọ́ wọn lọ, ṣẹ́kù jọ̀wọ́ lọ. Ẹ wo, ìta ti dàrú, tẹ bá rí nǹkan àwọn opponent wa ẹ̀rù á bàyí o wọ́n ní ọ̀nàrẹ́bù Gbẹ́ngà mà ti kú o. Hmm. bí táwa náà wà ń bí ni tí wọ́n ti ń kọlù wa tó ṣàpè lọ́tún ló sì pé àwọn gbọ́ kókó mọ́ èmi ò tí ì gbàgbọ́ wípé Gbẹ́ngà lè kú Gbẹ́ngà tèmi mọ̀ pẹ̀lú gbogbo ohun tó kó rọra mi ìgbà kó lè kú o. so surprising tí kì í ṣe pé ayakila abẹ́ ní tì. Gbẹ́ngà ta mọ́ra ju kókó bẹ́ẹ̀ lọ àmọ́ mo ti rán yàn lọ o mo ti ní kíyàn lọ confam pé ṣé lóòótọ́ ló kú àbí irọ́ ó dìgbà tẹ́ni yẹn bá dé kí n tó lè mọ̀ lóòótọ́ lóòótọ́ pé Gbénga kú àbí òkú toró yà mí lẹ́nu lóòótọ́ lóòótọ́ ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé ara ẹ̀ ló fi nà mí tí mọ̀ tó pa o kò sí bó ṣe lè wò kí nǹkan kan lọ síwájú tó tó bá padà sẹ́yìn nǹkan kan náà ló máa ṣẹlẹ̀ mí mọ̀ bóyá rú eléyìí mo ti rán ọ̀yọ̀ lọ mi ò mọ̀ bóyá tẹ́ni bá dé a lè sọ tó ṣẹlẹ̀ hmm? ẹni bá rò bí sí wa ibi máa ń bá wọn ni so mi tí ìmọ̀ tó ṣẹlẹ̀ àfitẹ́nìyàn bá dé so ẹ jẹ́ ká jọ farabalẹ̀ ká jọ o, ó. ẹ wo àwọn ara wọn ló máa máa fọwọ́ ara wọn ṣe ra wọn. àbí. wọ́n ti ń para wọn nìyẹn o ṣùgbọ́n nǹkan kan dùn mí bẹ́ẹ̀ o. ah ọ̀gá mi ṣẹ́rí tó wá dùn mí jù bẹ́ẹ̀ ni wípé ikú bò láṣìírí. ah tó bá wá jẹ́ wípé ó jẹ́ ká jọ dé field kó wá mọ ibi tọ́gà wà kájọ fagagbága ìyẹn gan lẹ́ẹ̀ma tó mọ̀ ẹ́ pé yes ọ̀gá jọ̀gá lọ. ṣé ohun tẹ́ ń sọ ni wípé tí bá dé orí fíìdì tá a bá jọ wà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ah, honorable. Ah, a ti wá lọ dàbí ẹni wípé toró kùnsìn ni mo ṣe wọlé. the easy access. Hmm, wọn wá ní mọ̀ pé ọ̀gá gangan ni mo jẹ́ sí i. ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ni. Alpha. Alpha ọ̀nàrẹ́ gbẹ̀ngà ti kú. kí ló lè pa máa yìí bí máa ṣe ta mọ́ra tó àbò ń perí èèyàn kan ibi wa padà bá ni àbò dérú síwájú eérú tọ̀ ni. ikú tó ń pojú bẹ́ẹ̀ ni owó ló ń pamọ́ ni wọ́n spanner notes. àṣepọ̀ owó ló pa àyíkú tèmi díwájú èmi ò ní bá wọn kúkú ọwọ́ wọ. èmi náà tí kú mi bá jẹ́ ni á dọ̀la. ìyọ̀ túnlá ní tèmi. àfọ̀túnlá àfọ̀lá àfọ̀lá ní kú tèmi. next week upper week. ní tiẹ̀ bẹ́ẹ̀ ni bàbá. tèmi màmá gbé pọ́n sí i. àfọ̀tún àfi next week àfi next week kó máa lọ bẹ́ẹ̀. ó wẹ́ kò tiẹ̀ sí wàhálà tèmi bá ti ń jí báyìí kú tèmi máa ń kọ̀ lánàá mi mọ́ ti next week tiẹ̀ o. kó máa máa kú next week. next week. kí n sọ̀lá lábùsùn. ó tó bá ṣẹlẹ̀ lọ́la ńkọ́. kò lè ṣẹlẹ̀. ẹ wo gbogbo ẹni bá robi sí wa ẹbí á o. àṣẹ àṣẹ. àwọn òrokú sóòyàn o. bẹ́ẹ̀ni amẹnikẹni tó bá rokú sí wa kí ni kò ṣe. kókó mi ní ayọ̀mídé ibo ok ó ó wà bí ó wà bí ok ọkọ ẹ kó jókòó sá um, kò ní pẹ́ débi báyìí a lè ní ká ṣe yín lálejò ẹ̀ sọ pé ẹ fẹ́ kankan. wọ́n <laughs> ok. How are wà yìí over two years àbí wọ́n ní wọ́n ti ṣe gbogbo fún yín bóyá ti pa yìí. ìwà ọwọ́ abike ọ̀ọ́ ilé wọn tẹ̀lé ṣé mi rí ìyàwó èmi ò ìyàwó ẹ yọ sí ìwọ. Now sit down. Jókòó. tọrọ sọ fún mi ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ náà. mi ìsórí kan méjì wá sílẹ̀ pé kí n wá rí ẹ náà torí pé mo mọ̀ pé wàá ti sọ́wọ́ ẹ lọ́wọ́. tó ló wà lọ́wọ́ rẹ̀. ọ̀dọ́ mi ẹ̀yin ni mo ní ìlúfúnwé ìtọ́jú mi fúnra yìí I want this. Ayọ̀mídé Abigail ikú jọ̀wọ́ gbogbo jẹ́ kí n sọ fún ẹ owó yìí <laughs> ó yẹ fi tọ́jú ara ẹ fi tọ́jú ara ẹ ó mọ̀ pé mo ti borúkọ ẹbí wa jẹ́ gan owó yìí tó bá ṣẹ́kù fi tún orúkọ ẹbí wa ṣe Abigail Akemọ Ayọ̀mídé Ayọ̀wátidé mo ṣe project kan lọ́wọ́ sórí tí wọ́n tún ti parí ẹ̀ kékeré lele, màá tún de màá kó ayọ̀ wa màá Hey. Abọ́lé. Sá. Inú mi dùn. Ó ṣe gan. Lọ́ á dúró tì ẹ́. Àmín. Lọ́ á tọ́jú ẹ. Àmín Jésù. Gbogbo ẹ ló ti mi o. Gbogbo ẹ pátápátá ló ti sọ fún mi. Sórí tí mo sọ pé mo padà bọ̀ yẹn. Bẹ́ẹ̀ni. Kò o. Tí bá ti dé. Tí bá ti dé. Wà rẹ́rìn. Wà rẹ́rìn ayọ̀ máa tọ́jú ẹ ìwà ẹ. mo tẹ́lẹ̀ tó ń gbọ́ ẹ. ìwà. no. to leave me. no no no no kò sí wọ́n ti lè mi ìwé. ìwà a máa yọ. mo tẹ́lẹ̀ mi. Ara yẹn ni ọjà yóò gún gbogbo kìràkìtà kìràkìtà gbogbo kirikiri kirikiri iwájú mi èmi jẹ. I better pass my neighbor. Yeah. Vanity upon vanity, everything, everything vanity kẹ́ni tó rán ni lẹ́wọ̀n ó má ṣàṣùpara ìgbà òrókè fọ́. Ikun lérí, owó lérí, my people, owó lérí. Ọ̀rọ̀ di ìbò lọ yàgò, ìdérin méjì bọ́ ti jà. Koríko bẹ̀rù ní gbérí. Ṣẹ́kù jọ̀wọ́ lọ, ṣẹ́kù jọ̀wọ́ lọ, ṣọwọ́ jùkú lọ jọ̀wọ́ jùkú lọ. ọjọ́ wọn lọ ikú jọ̀wọ́ lọ. ọjọ́ wọn lọ ikú jọ̀wọ́ lọ. ikú jọ̀wọ́ lọ. ikú jọ̀wọ́ lọ. ikú jọ̀wọ́ lọ. Love come and come and witness to this matter. This matter. Tẹ́ bá pọ̀ jura yín lọ, ẹ ò lè sáré tó bọ̀, ẹ ò lè yàwé tẹ́. Thank Ah? Ah? Nossa. Nossa. kí n sọ fún pín jẹyìn tí rẹ́dí bí àkínbá yín ṣẹ̀tì dáyìn. Wọ́n náà lọ́wọ́ lọ. I don't want to be disturbed. Báwo ló ṣe wọlé? Wọ́n ń béèrè lọ́wọ́ kó tó fẹ́ pa ẹ́ bó ṣe wọlé sọwọ́ ẹ̀mí ẹ̀fọ́ ẹ̀mí o. wà má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ look mi ì mọye tí wọn ò bá fún ẹ máa triple ẹ in fact my times ten ẹ. Sam, Sam! What's ẹ tẹ ká ẹsẹ. ẹ rẹ nìkan. ọmọ mi ló ń bọ̀ jù wá rẹ nìkan jù. kí ló ṣe ẹ̀ bọ̀ jù wá rẹ. bọ́ọ̀sì. witness to this matter this matter. tẹ bá gbọ́n jura yín lọ ẹ ò lè sáré tó bọ̀ ẹ ò lè ya wèrè tẹ́ fún. ẹ bẹ̀rù ààrẹ mú wá ṣòro náà ikú jọ̀wọ́ lọ. kíkún lérí owó lérí mátẹ́kù owó lérí ọ̀rọ̀ di ìbò lọ́yàgò ìdérin méjì bọ́ ti jà orí kò bẹ̀rù ní gbèrí iṣẹ́ kú lọ. Shokujoo law, Showojuku law, Showojuku law. Ojowo law, Ojowo law, Ojowo law, Ojowo law, Ojowo law, Ojowo law. Òtítọ́ ni wípé olówó lọ́lọ́wọ́. Àwọn bọ́ọ̀sì tó wà ní room one zero five four ṣé wọ́n drop eh, kí wọ́n wọ́n tó jáde? Àwọn òfin kí ilẹ̀ ṣé kò sí mo ti kí n gbogbo yàrá tó kù nísìnyí àwọn nìkan náà fi kọ́kọ́rọ́ lẹ̀ tó bá wá dé lọ́sàn-án nísìnyí wọ́n máa halẹ̀ mọ́ yàn pé kéèyàn ṣàwọn ló máa clean ẹ̀ tó bá fẹ́ kó o bá àwọn clean náà máa fi kí ilẹ̀ náà. ẹ ó yẹ kó tiẹ̀ fi ilé ọmọ kẹwé máa fẹ́ clean. kí ló kàn tiẹ̀ ń bẹ̀ báyìí tó bá fẹ́ ṣé o mọ nǹkan tó gbé sínú yàrá tí wọ́n fi fi kí ilẹ̀. wẹ́ẹ́ ọmọ tó ń stress ara ẹ̀. ẹ kò sí wàhálà tó bá fẹ́ kí n clean ẹ̀ tó tọ́ wọ́n ti drop ọkọ mi. sọ̀rọ̀ náà ikú jọ̀wọ́ lọ. ikú lérí owó lérí my people owó lérí ọ̀rọ̀ oríkò bẹ̀rù ní gbérí ṣẹ́kù jọ̀wọ́ là ọ́ ṣẹ́kù jọ̀wọ́ là ọ́ ṣọwọ́ jùkú là ọ́ ṣọwọ́ jùkú là ọ́ ọjọ́ wọn là ọ́ jọ̀wọ́ là ọ́ ọjọ́ wọn là ọ́ jọ̀wọ́ ṣẹ́kù jọ̀wọ́ là ọ́ ṣẹ́kù jọ̀wọ́ là ọ́. òtítọ́ ni wípé olówó lélówó àrùn nìkan lówó lè wo tí kú bá dé. báwo làwọn rooms yẹn bí báyìí. a ní executive single wa double náà dẹ́wà máa. Eh, double nígbà pé màá lọ fún double yẹn èló ni. forty five thousand. ok keep fún ọ̀nà náà ló bẹ̀rẹ̀. It's a PSA. 你好，欢迎光临。 Akusha. Yeah. Yes, sir. What's that? I told you Single fifteen double 45.000 five thousand, executive 65.000 sir. Okay. Ma prefer single yẹn torí ibi ọjọ́ mẹ́ta máa ló ń bí. Ṣé máa ń transfer? Bẹ́ẹ̀ni sir. my people ọ̀rọ̀ di ìbò lọ yàgò ìbídẹ́rìn méjì bá ti jà koríko bẹ̀ ní gbèrí ṣẹ́kù jọ̀wọ́ là ọ́ ṣẹ́kù jọ̀wọ́ là ọ́ ṣọwọ́ jùkú là ọ́ ṣọwọ́ jùkú là ọ́ ọjọ́ wọn là ọ́ ikú jọ̀wọ́ là ọ́ ọjọ́ wọn là ọ́ ikú jọ̀wọ́ là ọ́ ikú jọ̀wọ́ là ọ́ ikú jọ̀wọ́ là ọ́ love come and come and witness to this matter this matter. Ah, ṣe bá gbọ́n jura yín lọ ẹ ò lè sáré tó bọ̀ ẹ ò lè ya wèrè tẹ́ fún. ẹ bẹ̀rù ààrẹ mú wá ṣòro náà ikú jowó lọ. ikú lérí owó lérí my people owó lérí ọ̀rọ̀ di ìbò lọ yàgò ìdérin méjì bọ́ ti jà koríko bẹ̀ ò ní gbérí ṣẹ́kù jọ̀wọ́ là ọ́ ṣẹ́kù jọ̀wọ́ là ọ́ ṣọwọ́ jùkú là ọ́ ṣọwọ́ jùkú là ọ́ wọ́n jọ̀wọ́ là ọ́ ikú jọ̀wọ́ là ọ́ wọ́n jọ̀wọ́ là ọ́ ikú jọ̀wọ́ là ọ́. ṣé rẹ́sítọ́ràn yẹn ẹ jọ kílẹ̀ ní mọ́mọ́ ìfẹ́ swallow ok ẹ ní dòdò all right ìyẹn wà ok ẹ jọ ẹ bá mi prepare okay room one oh five okay enjoy it too. okay in the next five minutes all right mama i expect you all right I should thank you. Yes, is it. Kí ló ṣẹlẹ̀? Ìjọsà. Moreni Kiji Williams. That's my name wọ́n jẹ́ kó yé mi pé àwọn bàbá bàbá ẹ̀ lágídí. ẹ ló sọ bẹ́ẹ̀. wọ́n náà bẹ́ẹ̀ ń sẹ́ ẹ̀ kò sáwà tó fi ń dà ah, gba àwọn ọ̀rọ̀ sẹ́wọ̀n. Ah, irọ́ ni. àwọn mi pọ̀ yíyára fún àwọn. Ah. wọ́n jẹ́ kó yé mi pé àwọn fọ́fàdà ṣe gbọ́ yìí lágídí. irọ́ ni wọ́n pa òwò. wíṣọ́ mo ní kó dákẹ́ náà. yes sir yes sir. gbogbo politicians lójú bàbá bàbá bàbá ẹ̀ lọ kò sẹ́ni tó lè fi báyìí lọ kọ̀wé ẹ̀ jáde wọ́n jẹ́ Williams ni ọmọ Yorùbá tata ni wọ́n. yes sir yes sir. tó bá gbòòwò Yorùbá tó sọ pé máa kó mi dáná ọjọ́ kan là ń kọ́ òṣìṣẹ́ ah, last prayer torí wọn mọ̀ ọ́ gbọ́ pé Christian gidi ni ẹ̀ ó lè máa ń gbàdúrà gidi kan. lójú ah, bọ̀ ẹjọ́. Ah ó did you? kò ṣe a minute silence right? I Did Did you? you? you? you? you? fún ara ẹ. you? Ah, díjú. lọ ṣekújòwò lọ ṣòwòjùkú lọ ṣòwòjùkú you? ikújòwò lọ ikújòwò lọ ikújòwò lọ ikújòwò lọ. òtítọ́ you? wípé ó lówó lólobó àrùn nìkan lówó lè wò tí kú bá dé everybody ò lè jápa. remember say anytime ikú lè dé lójijì. kèrègbè sọ́rọ́ odò lọ́pọ̀ mi ọ̀rọ̀ ta ní kí bàbá mọ̀ gbọ́ bàbá ní ó parí ẹ̀ ó ìjọba áfíríkà akọrin aṣọ manager ẹ jọ̀ọ́ nígbà tí arábìnrin yìí tó fẹ́ wọlé sí òtẹ́ yìí òun pẹ̀lú ta ni wọ́n dìjọ wọlé. according to nǹkan tí àwọn receptionist sọ fún mi sá àwọn nìkan ni wọ́n dàgbà yàrá sá. lẹ́yìn tí arábìnrin yìí wọlé ta ni kọ́sítọ́mà tẹ́tún gbà tó wọlé sí òtẹ́ yìí. sá according to nǹkan tó tún sọ fún mi sá wọ́n ní báwọn ṣe gba yẹn báyìí ní man kan náà tún wọlé tó tún gba sá. ẹ ẹ ẹ manja um, man wọlé yẹn báwo ni rúùmù ẹ ṣe súnmọ́ rúùmù màdámù ètò. according to nọ́mbà tó sọ fún mi sá wọ́n ní nọ́mbà yẹn súnmọ́ ara wọn sá pé at pé ẹgbẹ́ ara wọn ní rúùmù yẹn wá sá. ẹ ọ̀dọ̀ àrùn rúùmù náà dàbí. bẹ́ẹ̀ sá. now um, ẹ jọ ṣé ẹni ẹni. Um, form àbí information kan tí àwọn àwọn guest tó wá wọlé tó wá fẹ́ lodge tó máa fill bí form tó a lè wò pé ká bẹ̀rẹ̀ iṣẹ́ tiwa ṣé wà. ohun tí ọ́fíìsà ń tra àti jẹ́ kó yé yín ni wípé ẹni tó padà wọlé lẹ́yìn arábìnrin yìí ǹjẹ́ ó ní ibì kan tí ẹ kọ àwọn details ẹni yẹn sí because information ti ẹni yẹn bá fill lọ́dọ̀ tí ó máa help àwa. ẹ ṣe sá ẹbí tá a ṣe mistakes nìyẹn sá ṣe ni a máa ń ṣe tẹ́lẹ̀ pàṣípò yìí wọ́n sì ti wà kò jẹ́ ká lè ṣe àwọn ọkọ̀ tó jọba yẹn tán. ẹ wò manager ṣé ìwọ tí ẹ wọ́n fi ṣe wa ni rọ́ọ̀ṣìn wà rọ́ọ̀ṣìn ò kí ni ìyẹn normal thing ló yẹ máa ṣe é náà wọ́n sọ kálẹ̀ ṣe ń sìn báyìí sìn yóò tó ṣẹlẹ̀ ń sìn báyìí ó máa wá sí àbáwọ̀ ọlọ́pàá láti ṣe kí ni láti bẹ̀rẹ̀ iṣẹ́ wa. ẹ̀mí àṣẹ ṣe manager that's too bad. Ah, that's too bad. ẹ máa jẹ́ kí ìyẹn ṣẹlẹ̀ mọ́ o ṣe ti gbọ́ ok fine customer tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ wípé ó wọlé yẹn ẹ jọ ẹ nìṣó nínú yàrá ẹ kẹ wípé yàrá ẹ súnmọ́ ti ọ̀dọ̀ màdámù yìí ẹ nìṣó ẹ sá o ẹgbẹ́ bí náà ni ti jáde sá. kò sí problem ẹ mọ nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi ẹ tí kọ́sítọ́mà yẹn bá ti padà dé tó ti wọnú rúùmù ẹ ẹ jọ immediately tẹ́ rí pé ó ti wọlé báyìí ẹ pè wá lórí fóònù ok. I will do that sir. ẹ officer please ẹ pè ambulance. vanity upon vanity everything everything vanity kẹ́ni tó rán ni lẹ́wọ̀n ó má ṣàṣùpara ìgbà òrókè fọ́ fọ́ kíkú lérí owó lérí má pépò owó lérí ọ̀rọ̀ di ìgò lọ yàgò ìdérin méjì bọ́ ti jà koríko rẹ̀ ní bẹ́rí ṣẹ́kújọ owó lọ ṣẹ́kújọ owó lọ. bí security bẹ̀rẹ̀ ṣe táìtì tó ah òwe dẹ̀ bírèkì ẹ̀ ó dẹ̀ ó dẹ̀ gbéṣẹ́ yẹn jáde ó dẹ̀ execute everything dẹ̀ smooth oh and I bread and butter ni bọ̀bọ̀ yọ lọ ó rẹ sórí ẹ̀ ó lẹ̀ pọ̀ ó dẹ̀ jẹ́ lọ bàbá mi oh mo fọ́ fún mo fọ́ fún mo máa yẹ lásọ̀rọ̀ jù. wàláì wàláì. mo ṣẹ̀ṣẹ̀ mọ ìdí tí aláì fi invite for project yẹn ni orí ẹ̀ ń gbà orí ẹ̀ ń yọ orúkú gan clean project ó executed perfectly beautiful mission Ọlọ́run now well executed eh, highly planned. honestly baba nfa tó pọ̀ ká má parọ́ bọ̀bọ́ yẹn I'm going to pè ní ọba adán torí bó budán yẹn kò sí traces rárá ẹgbẹ́ fún ó pọ̀ nù ayé a ó pọ̀ pọ̀. ànígbà ah, tó kọ́kọ́ ju first one yẹn mo wò mo ní òkè bóyá ó bọ́ sínú ọ̀rọ̀ olùkọ́ oh, tèmi ọlọ́run pé bóyá ó kọ̀ tiẹ̀ kọ́ ó kọ̀ jẹ lọ ni ó tún wá ṣe second one clean no traces ọ̀pọ̀lọpọ̀ jù má sọ kankan no comment ni ò bá jẹ́ o ṣé bá rí tó àmọ́ torí bí wọ́n ṣe sọ̀rọ̀ ń bí mi inú gan so lè jókòó bí kò máa comment èèyàn kan so lè appreciate iṣẹ́ téèyàn kan ṣe tí o find them ọ̀pọ̀ lẹ̀ ni ẹ mo dẹ̀ fún ẹ lówó o dẹ̀ tún dọ́kọ̀ síbi òun drink mi last operation tẹ lọ pẹ̀lú Don wọ́n já ẹ bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ ni. Ah, àti ó wí ó wí kìjú. àbí bẹ́ẹ̀ kọ́ ó rí. the most harem. Ẹ̀wọ̀n sí ẹ̀wọ̀n might know. Àṣẹ ẹ̀ máa ti lọ mọ́. Àrẹ̀mọ́lẹ̀ ó gbà dí. Àrẹ̀mọ́lẹ̀ ìpè gẹ́fùtà. Àrẹ̀mú ti dán. Àrẹ̀mú ti wrong. Yes orúkọ àwọn kan bí mo kó méjèèjì fún ẹ hmm. mi ò drop personality wọn ọmọ kan jẹ́ kó mọ̀ pé mo kó méjèèjì papọ̀ lójúmọ́ àbórí. ó pọ̀ ní àbíbáwò. sọ́lì ẹ̀mú stick rẹ̀ mu. ẹ aláì wo oní kankan tí mo fẹ́ gbà kí n ṣe. ìrora àtàwọn àbí àṣìṣe onídọ̀tí èèyàn àwọn dúró tán àmọ́ àti rí lẹ́wù ẹ̀ àdẹ̀rípò da ó ṣeé ṣe kó má lọ sí around lọ́jọ́ kan mm-hmm. kí lè fẹ́ ṣe kí ni tó fẹ́ dry káwa dẹ̀ fẹ́ bù dán gbogbo fọ́mátì tó lò yẹn gbé fáwa náà street ot tó ń lò yẹn káwa náà ó ti yé náà káwa náà lè mọṣẹ́ yẹn. nǹkan tí don ń ṣàlàyé ni pé afẹ́kù darapọ̀ mọ́ wa ó ti yẹ kájọ máa ju kinní yẹn kó dẹ̀ máa lọ bẹ́ẹ̀. ó jókòó sí ilé ńlá ilé ńlá kó jókòó sí gan. ààrẹ mo yìí ṣe má fojú bá kan wọ mi ò lè máa wò ó pé bóyá o free àbí o mọ bó ṣe fẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ sórí ilé tó wà gbogbo àwọn tó jókòó yìí ẹrù kún lànà ó mọ̀ kó mọ̀ hmm. tó bá mọ̀ àti dáhùn tó mọ̀ orí pé gbóńtẹ̀ sọ́dá kẹ́kẹ́. Hmm, ó kàn mí ní Arẹmú ilé tó wà yìí ni mi sọ láti ibi tó ti ń bọ̀ lọ́hùn. pé kí ìpàdé àtọmọ kékeré àtàgbàlagbà ẹrù wọn wọn ṣiṣẹ́ ni mo ṣe ló wà yìí so feel free láti sọ̀rọ̀ rí bí ibi ilé bọ́ bá ṣe ń jù sí ẹ̀wọ̀n náà kọ́ṣẹ́ dọṣẹ́ hmm. kó pẹ́ lẹ́ra ewé. ẹ ó máa dọṣẹ́ náà ni àjọ wo adájọ́ lẹ́kọ̀ọ́ ilẹ̀ ilẹ̀ ilẹ̀. Hmm, ẹ ju question mi ada wọn sí. ànáyébọ̀ lè lọ ló ṣẹlẹ̀. ẹ má wọlé. ọ̀rọ̀ mi tó fẹ́. ọ̀rẹ́ mu gbà fún mi ní àkànnọ́mbà yìí síbẹ̀ mi ò fẹ́ ètò ìkọ̀kọ̀ fún mi láwọn ọmọ Okay. One more doctor, ẹ mú gbọ́ ẹ̀. Máa wọrí gbogbo tó fẹ́ sọ ti yé mi jókòó. Ah. Arẹmú, bóyá kó rà láti conveyance ní ju kankan sí ẹ̀. Orí ilẹ̀ ó wọ̀ Alisa, bá a sọ̀rọ̀. Mr. B sọ̀rọ̀ náà. ṣékùjò lọ ṣékùjò lọ ṣòwòjùkú lọ ṣòwòjùkú lọ ọjọ́ ọ̀la ìkùjò lọ ọjọ́ ọ̀la ìkùjò lọ ìkùjò lọ. dọ́n bá mi sọ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ń bọ́ dà mí gan. ìṣòro dàbí ẹni pé ká gbìyànjú wa jẹun kó dẹ̀ lè tún jẹ títí tó jẹ tọdún mọ́ mi tán tí ó tẹ̀ sọ pé mo dúpẹ́ o. wọ́n á ní ṣáyé a máa wo àlàyé tí wọ́n á kó tó àwọn àlẹ́ wọ́n á fẹ́ tàn àlàyé sínú kótó àwa lè sọ ni àdọ̀dálẹ̀ nìyẹn ni mo ṣe ní kájọ wá kó fẹnu ara ẹ̀ sọ nǹkan tó rí kó dẹ̀ fẹnu ara ẹ̀ sọ nǹkan títí ẹ̀ gbọ́. ẹ má pa á lóore fàájì tèmi máa bẹ̀rẹ̀ very soon sí sọ bàtà bá fẹ́ sọ jẹ́ ká tètè sọ. dùn. àná èmi ò kí n ṣe snitch o um, reason tí mi dẹ̀ ṣe tètè lé ọ̀rọ̀ yẹn sílẹ̀ ni pé mi fẹ́ kàn máa rí mi bíi àbẹ̀yìn bẹ́bọ jẹ́ um, the mango tí a gbéṣẹ́ fún yẹn tẹ gbé iṣẹ́ fún yẹn ó execute iṣẹ́ yẹn kò sí traces clean and clear inú ẹ̀yin gan dùn àbí ẹ̀yin gan rí pé iṣẹ́ nìyẹn iṣẹ́ ló ṣe ọmọ ṣiṣẹ́ tán èèyàn èèyàn fọkàn balẹ̀ ó sùn kò sí wàhálà kankan. ẹ fọkàn balẹ̀ bàbá o torí àti ìmọ̀ bí tọrọ yẹn lọ ṣẹlẹ̀ bàbá mi ẹ bá rántí ọjọ́ tẹ gbé lámbà lé lọ́wọ́ tẹ fún ní dò yẹn bóyá parí iṣẹ́ yẹn ẹ rí i pé kò rẹ́rìn tẹ bá tún wo bọ̀mọ́ yẹn dáadáa ó dà pé kò finú bá wa lò inú ẹ ò pure. ìwé kò sálẹ̀ inú ẹ̀ ó dì gan bó dẹ̀ wà ẹ́ kò ní dáa kó lọ jojú yín toró tẹ́ ẹni sí orí kòtò tán gbẹ́ sílẹ̀ ní báyìí ó dẹ̀ dangerous. ó dẹ̀ fẹ́ tàn yín débẹ̀ yìí. ó dangerous. mo fẹ́ kó bá mi clarify ọ̀rọ̀ tó sọ last year kí ló mean by pé jẹ́jú. ṣe é bóyá wà ẹ́ táwọn ẹlòmíì bá tún lọ gbéṣẹ́ tiyín náà fún tán fún kìkì báwo máa drop yín. jùlọ. báwo àwọn tẹ tó ń sọ wá sẹ́yìn. ó máa ó máa drop èmi àkè. a drop yín sẹ́yìn. má sọ ọmọ má sọ ọmọ má sọ ọmọ oyin sọyìn orí fọ mi. respect. ó máa drop. ààrẹ ojú ẹ lè inú ẹ ò mọ. Ah. Okay. ẹ má ṣe fàájì ẹ lọ ṣé decision yín nìyẹn. ẹ jẹ́ ká mọ decision. mo bọ decision ẹ máa ṣe fàájì fàájì ni decision ẹ máa ṣe lọ. má ṣe fàájì ẹ lọ́dún. tó mo ń try mo ń try láti wọ náà. ọ̀dọ̀ yàgò ìdórin méje bá ti jà koríko bẹ ní bẹ́rí ṣẹ́kù jọ̀wọ́ lọ ṣẹ́kù jọ̀wọ́ lọ ṣọwọ́ jùkú lọ. inú mi dùn Ọlọ́run bóyá náwó yẹn inú mi dùn gidi gan bọ̀ bá sórí tí máa gba balance máa tọ́jú ẹ máa tún fún ẹ. bọ̀dá mi nǹkan kan wà tí ó yé mi o ẹ ní ẹ̀ ń ṣe project kan lọ́wọ́ hmm. mi ò mọ project tẹ́ ń ṣe ẹ tún lè fẹ́ fún mi balance ládùúgbò tẹ kó fún mi tí mi ò tí ì nà tán kí mo fẹ́ fi ṣe. ẹ wà ìwọ láyé mi ìwọ ni dùnú mi dádì wa ti lọ mọ́mì wa ti lọ. ọlọ́run sọ ọjọ́ mi. Get him inside. Thank you.

umbrella.

rather than escaping. One question is doing no one. Forgiveness is a sin. Aremu Ashuruna. Ikú jọ̀wọ́ lọ. This is the end. Rest in peace, bro. A minute silence for your soul. down, bro. Lie down, bro. Ah, Olúwàbí ni ọ̀gá. kí wọn sìn láàyè wọn ń dùn gan. púpọ̀ nú àwọn èèyàn wọn máa ń kó kán tó yọ sọ́dọ̀ ọlọ́run ìgbẹ́ lè lọ kí ọlọ́run fúnra rẹ̀ life ló ń lọ. ló dọ̀lẹ̀. movement movement ilé ayé ẹ wọn a máa sọ jí dáńtẹ ilé ló lọ tààrà ilé ló lọ tààrà. mo fọlá ni ẹ kó lọ jẹun ní bẹ̀rẹ̀. Ìwọ díje ran, ìwọ díje ran, ìwọ díje tó bá ká padà bẹ̀rẹ̀ tó ní dandan kọlọ̀. ohun gbogbo ló ohun gbogbo ló lọ ọlọ́run máa tẹ ní o ọlọ́run máa gbé ní o wọ́n pẹ́ lọ́pọ̀ ìrọ́bìnrin kan ó pupa ìyá ìsọ̀nù òun ṣọ́gù òun ṣọ́gù òun àrùn kémi wà kémi wà kí ni kí n sọ kí n ṣèfù rẹ̀ ó ṣàǹsọ mi sọ ènìyàn kan ó wà ń bẹ́ẹ̀ ẹ̀gbọ́n òun wà bí mi ṣe ń dùn yẹn ń dùn wọ bí mi ṣe máa wàlẹ̀ kí wọ kí wọ má jáde o àmọ́ ẹlẹ́mìí ti gbẹ mi. o ti filẹ̀ o ti fi ṣaṣọ bora ẹ̀ka dúpẹ́ nǹkan tẹ́ ń sọ dàbí kò yé mi obìnrin wo lẹ ló wá sọ ó sọ ohun àbúrò rẹ ṣẹgbọn ohun ẹ̀gbọ́n ohun ohun ìwà ńlẹ wọn rí mọlẹ ní oyè ó pupa ọ̀gá ọ̀gá onínúmínara dẹ. bí aṣọ bíi green báyìí ló. ọ̀nà ó gbà tán ó gbà ó gbà. ayọ̀mídé. Hmm. Ah! pẹ̀lẹ́ mo á dùn ẹ́ pẹ̀lẹ́. ṣó máa ra farapamọ́ síbi nítorí sọ àwọn ènìyàn ìléwọ́ òṣùṣù wọ́n rẹ̀ mọ́lẹ̀ bó ṣe wà ṣọ́ọ́ máa rẹ̀ sọ̀rọ̀ ti kú o kó o rí ẹ náà ṣọ́ọ́ máa tún fẹ́ pọ̀ ẹ̀ wà á farapamọ́ bẹ́ẹ̀ o. màmá ẹ̀ dé màmá ẹ̀ dé bẹ́ẹ̀ màmá ẹ̀ dé bẹ́ẹ̀ màá jẹ́ kó má sọ ẹ̀mí kó ogun ǹnọ́gùn o ǹlẹ́ máa wọṣọ ogun dúró dé mi o ṣọlá àwọn ènìyàn mi ṣe ìwọ̀sá dúró dé mọ́. ayọ̀ ayọ̀ ayọ̀ mi dé Abigail kò jọ̀wọ́. ẹbí ogun ẹbí ló jẹ́ sọ malcolm ṣẹlú bàrà mi ẹ̀mí ọba kọta ọmọdé kókó máwọ̀ agbẹ̀ni ah, ah, dúdú ẹ̀ la. kíkó lérí owó lérí máa pépò owó lérí ọ̀rọ̀ di ah. ìbò lọ yàgò ìdérí méjì bọ́ ti eh, jà. báyìí ṣe mí rè o. ṣẹ́kù jọ̀wọ́ lọ oh. ṣẹ́kù jọ̀wọ́ lọ ọ́fíìsà tèmi dìre ṣọwọ́ jùkú lọ. tèmi dìre sóògbọ́n mi mi mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ládùúgbò mi mi mọ̀ pọ́blẹ̀ tó ṣẹlẹ̀ ládùúgbò mi mo kọ́ sáà ìgbọ́ tí wọ́n yìnbọn ni o ẹ mo nídìí ọlọ́pàá bí ni mo nídìí ọlọ́pàá bí ni iye tẹ́ bá lè rí fún mi náà ni. Ah, oh, understand kò tí mo sọ sẹ́ni sí ìfọ̀ báyìí yóò sọ ọ̀rọ̀ yẹn yẹn àbí ó jẹ́ nǹkan tí mo wí. ṣé wọn ló ń yìnbọn èèmọ wọn ìwọ. wo ta ló bá lọ àwọn àbọ̀ ọ̀hún dúró náà kí nǹkan tí mo fi ti sáàbì kú lọ́wọ́ ẹ̀ ah, ah, ó rán mi níṣẹ́ nítòótòó mo lè jẹ́ fún ẹ̀ kí ló wá ṣẹlẹ̀ kí ló dé gòkè kó wọlé nínú ọjọ́ kó ẹ̀ pé. ó gọ̀ ó gọ̀ lórí gbẹ̀yìn kìíní ikú jọwọ́ lu àbíkí náà pẹ̀ kò lè dá táwọn tó sọ fámìlì ẹ̀ lórúkọ yẹn ìwọ ó máa padà kúkú ọ̀hún wọ́n máa da owó lé ẹ lórí báyìí abọ́dọ̀ wọ́n wá mọ̀ pé lóòótọ́ lóòótọ́ ikú jọwọ́ lọ lóòótọ́ èmi ni wọ́n ń gbébọn tó wá yìí sí ìwọ lọ dé ta gbè yẹn wá ṣọ́ọ̀tì pa àwọn ọmọ mi ṣá níwọ̀ èmi mà ní iṣẹ́ tí mo fẹ́ fún ẹ iṣẹ́ tí mo dẹ̀ fẹ́ gbé fún ọ̀la ni mo fẹ́ kó ṣe gbogbo eléyìí tó ṣe tó yìnbọn fún mi tó rò pé máa kó yìí kó yẹ mo mọ̀ pé mo sọ fún ẹ mo ní ọ̀gá ni master mo fún ẹ nìyẹn ìyẹn ló máa fi rírí pé ọ̀gá wa mo ti gbìyànjú kú síre àmọ́ kò balẹ̀ tó èmi ni máa padà pa ẹ o tíya èmi ni máa padà pa ẹ o tó ti lè mú ẹ tó nàbọ́ sí mi èmi ni máa padà pa ẹ mọ̀ kí n tí mo gbà tó máa yá àbọ̀gbọ́ wo bí sórí kò sí bó. ara ayé ni ò járe gbogbo kìràkìtà kìràkìtà gbogbo kìrìkìrì kìrìkìrì iwájú mi èmi jẹ. kẹ́ni tó rán ni lẹ́wọ̀n ó má ṣàṣùbọ̀ra ìgbà òrókè fọ́. aso ṣé ìrírí ẹ lọ my friend má tí a ti ṣe ní yẹn bẹ́ẹ̀ kò má bọ̀ fọ́ọ̀rẹ́ dànù ni dànù rẹ síwájú. ara ayé ni ọjà yógún gbogbo kìràkìtà kìràkìtà gbogbo kirigiri kirigiri iwájú mi ìrìnjò. I get down past my neighbor. Yeah. Vanity upon vanity, everything, everything, vanity. Kẹ́ni tó rán ni lẹ́wọ̀n ó má ṣàṣùpara ìgbà òrókè fọ́. Fọ́ ikú lérí, owó lérí, máa bí kú owó lérí. Ọ̀rọ̀ di ìbò lọ yàgò, ìdérí méjì bọ́ ti jà. Koríko bẹ̀rù ní gbèrí. Ṣé kújò wò lọ? Ṣé kújò wò lọ? ṣòwòjùkú lọ ṣòwòjùkú lọ ọjọ́ ọ̀la ìkújòwò lọ ọjọ́ ọ̀la ìkújòwò lọ ìkújòwò lọ ìkújòwò lọ. Love come come and witness to this matter this matter. Tẹ́ bá gbọ́n jura yín lọ, ẹ ò lè sáré tó bọ̀ ẹ ò lè ya wèrè tẹ́ fún. ẹ bẹ̀rù Àrẹ̀mú wá ṣòro náà ikú jọ̀wọ́ lọ. ikú lérí owó lérí máa pépò owó lérí ọ̀rọ̀ di ìbò lọ yàgò ìdérin méjì bọ́ ti jà orí kò bẹ̀rù ní gbérí. ṣẹ́kù jọ̀wọ́ lọ ṣẹ́kù jọ̀wọ́ lọ ṣọwọ́ jùkú lọ ṣọwọ́ jùkú lọ. mọ́jọ wọn lọ ikú jọ̀wọ́ lọ. ọjọ́ wọn lọ ikú jọ̀wọ́ lọ. ikú jọ̀wọ́ lọ. ikú jọ̀wọ́ lọ. òtítọ́ ni wípé olówó lélówó àrùn nìkan lówó lèwó tí kú bá dé everybody ò lè jápa. remember say anytime ikú lè dé lójijì kèrègbè sọ̀rọ̀ odò lọ́pọ̀ mi ọ̀rọ̀ ta ní kí bàbá má gbọ́ bàbá ní ó parí ẹ̀ ó dájú làjà láfíríkà kọrin ọba ìkújò ó lọ àrẹ̀mú aṣòro náà ìkújò ó lọ. èkó lérí owó lérí máa pípò owó lérí ọ̀rọ̀ di ìbò lọ yàgò ìdérin méjì bá ti jà koríko bẹ̀rù ní gbérí ṣẹ́kù la, lọ ṣẹ́kù jọ̀wọ́ lọ ṣọwọ́ jùkú lọ jọ̀wọ́ jùkú lọ. ó jọ̀wọ́ lọ ó jọ̀wọ́ lọ ó jọ̀wọ́ lọ ó jọ̀wọ́ lọ ikú jọ̀wọ́ lọ